وهو المعين على هداه مقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأهله لا تقذفونا بالشجر فإننا وبقول من شرع الشريعة مثلا وعلى مقولته بكلمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم لمسند لم تجعلن وتقمزون كهننا من أجرام دون قيلة مهرد حتى قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهنالك لله مصدر مرشد وهنالك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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله الحمد لله اللهم بارك ìṣe pé òun náà ní tí ọlọ́run ọba àtúnṣe fún èmi àti ẹ̀mí òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa ọ̀pẹ̀lọ́run ọlọ́run pípa wá lẹ́ni tí á jẹ́ mùsùlùmí tí ọlọ́run ọba kó jẹ́ kí ìsìláàmù tó wúlò fún wa nínú sàárè kó jẹ́ kí ìsìláàmù tó wúlò fún wa ní gbangba ká àlùfíàmà ọlọ́run kó lè ìsìláàmù ní sábàbí fún wa kí ni àtẹ̀yìn òbí jẹ́ ẹni àtẹ̀yìn náà orí ẹlẹ́ẹ̀kejì tí a lè máa dúpẹ́ rẹ̀ òun náà ní ọlọ́run bá fún wa ní àlàáfíà ìtọ́jẹ́ tó olójẹ́ kó jẹ́ rán fún èmi àti ẹ̀yin láti ní jókòó sí ní lónìí àlàáfíà tọ́lọ́wọ́n lápọ̀wà kọ́lọ́nkọ́bá sàlékún ẹ̀ gbogbo àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́nkọ́bá fún wọn ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta tí ààrẹ má dúpẹ́ òun náà ní pé ọlọ́run ọba ti wá ní ọkàn balẹ̀ ní àwùjọ wa tí a wà yìí òun náà ló gbé kí ó rọrùn fún wa láti lè máa rí ìjókòó abájókòó ní ọdún tó lọ nígbà tí pandemic wà ààrí ọ̀pọ̀lọpọ̀ ọdún kan bá ń ṣe ìgbẹ́jẹ́ sí lára àánú ọlọ́run òun náà ní pé ọlọ́run bá ń bá mú kúrò lórí ilẹ̀ ọlọ́run kó bá mú kúrò tàyányá wọ́n ti kí ní oṣù padà wá ìfọ̀kàbálẹ̀ tí belágbègbè yìí ọlọ́mọ yọkúrò mẹ́rin àlékún ìfọ̀kàbálẹ̀ ìlọ́lọ́mọ àkóbá àti sílẹ̀ gbogbo àwọn ààrẹ tí ó sí ìfọ̀kàbálẹ̀ ìlọ́lọ́mọ àkóbá àti ìfọ̀kàbálẹ̀ sí ilẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ òkúta láwọn wáyé fún àrùn ẹ̀ ládúgbẹ́ fún ọlọ́run tí ọlọ́run ọba kí ó gba ọpẹ́ wa lórí àwọn orin náà àlékún orin ọlọ́run tí ó ṣe fún wa àwọn orin náà kọ́lọ̀ ìjá fi ní ìlú ọlọ́run lè fi àfi ní ìdùnnú rẹ̀ abẹ́lẹ́ ọkùn bára wa sọ́rọ́ ti ti òní ọlọ́run tó sọ́lé ọ̀rùn fún èmi tí máa máa bá wa àti ẹ̀yin náà ti ẹ máa gbọ́ ọlọ́run kó sọ́nà ọ̀gbìn ní ẹ̀sùn tí lẹ́yìn ní sísọ àti gbígbọ́ ọlọ́jọ́ jẹ́ pé èmi àti ẹ̀yìn ọlọ́run wa jẹ́ kí ọ̀rọ̀ náà kó sọ aláǹfààní láyé àti lọ́jọ́ gbìyànjú ìyáná. ìbára wa sọ̀rọ̀ títòlí yóò máa wáyé láti yan sóràtò rọ́ọ̀d ìmọ̀ràn kàtún àyà pọ́ọ̀tì òun náà ni yóò ti láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí àyà ọ̀sìn lánàá àti kà láti àyà thirty seven títí tó ń dé àyà thirty nine èyí tó jẹ́ pé agbọ́lé lánàá nípa wípé kùránì ó jẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ gẹ́gẹ́ bó ti sọ àwọn àwọn tó sáájú lọ síwájú kalẹ̀ ìrẹ́jọ́ á ní ìdájọ́ òun ló wà bẹ́ ó kúrò lọ́wọ́ bá fi sínú gbogbo òun ní tọ́lọ́wọ́ bá ń sọ kalẹ̀ ṣùgbọ́n kúrò ní ọlọ́wọ́ bá fẹ́ ní èdè lárúbáwá wọ́n máa bá wá ń sọ bá lẹ́bí pé àwọn kèfèrè ní kó má tẹ̀lé afẹ́nú wọn tí àwọn adáwòlẹ́ máa tẹ̀lé afẹ́nú àwọn àtìkì yìí ẹ bá tẹ̀lé afẹ́nú àwọn àtìkì yìí ló di àwọn ọjọ́ náà kò dẹ̀ sí ẹni tí ó dáàbò bò ó ní bí ìyá ọlọ́run ọba ọlọ́run ọba tún fi rinlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ kẹsẹ̀ wà síwájú ànábì ìtọ́lọ́wọ́ bá ń jẹ́ àwọn òṣìṣẹ́ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n níyàwó yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn òun náà ni wọ́n bímá ká níyàwó ká bímá ọ̀sọ́ ní bí ẹni tí àwọn àmọ́ tí kò ní mímọ̀ ó ṣe lè níyàwó ó ṣe lè bímá káwá lẹ́nìkan tí ò níyàwó tọ́jẹ́ ìgbé kò káwá gbà òun ni ó ní ẹni tó níyàwó àtẹni tó àwọn àwọn ọlọ́run tó wọ́n jẹ́ ẹni tó jẹ́ jù lórílẹ̀ lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀gbà ọlọ́pàá ní ọ̀lẹ́tọ̀ fún òṣìṣẹ́ kan tó ló fẹ́ mú kankan wá àti kọ́lọ́ ọmọ yọ̀ǹda kan tí ó tó lè mú wá ìyẹn ni pé ọlọ́wọ́ bá tún fi yé wa wípé gbogbo tí ọba máa ń ṣẹlẹ̀ nínú ìgbà kan òun ọlọ́wọ́ bá ti kọ́ lẹ́lẹ̀ mo ti jẹ́ wípé gbogbo ìgbà kọ̀ọ̀kan òun ní àwọn ọlọ́wọ́ bá ti ní pé ìwé báyìí òun náà jọ máa jẹ́ ìtún ọmọ ti ṣe ìdájọ́ nílẹ̀ lẹ́yìn náà ọlọ́ọ̀bá wa sára ìfún wa pé òun lòun máa ń pa tó bá wò rẹ lọ́dọ̀ ọ̀hún òun sì máa fi ìjọba wò òun òun ọmọ àti múlẹ̀ àti píparẹ́ yìí àti gbígbé múlẹ̀ méjèèjì ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ méjèèjì ọlọ́run ti kọ́ ọlẹ́ ìgbẹ́ tọ́lọ́mù pàṣẹ fún tọ́lọ́mù ọkọ̀ gbogbo nǹkan pátá yáyá gbogbo tọ́lọ́wọ́n bọ́ parẹ́ gbogbo tọ́lọ́wọ́n bọ́ bí jẹ́ ìmúlẹ̀ ó ti wà ní kí ni ọ àkọọ́lẹ̀ nígbàtà arábí ìjọba pé kíní kan ò lè yí kádàrá padà wà láàárín àrùn tó lè kọ́dá ìlú àjọ́à òsín tó lè yí kádàrá padà yàtàjọ́à àwọn àwọn aṣọ ìfẹ́ bá ní ti ti lálàáfíà tó ìtò túmọ̀ sí náà ni pé àdúrà náà yìí ó fi wà nínú tí wọ́n ti kọ́ọ́lẹ̀ pé yóò sì ní ìpadà tí wọ́n bá kọ́ọ́lẹ̀ pé yóò ìpadà kò ní ìyípadà láíláí so ìjọ́nà wọn bá ti kọ́ náà ní pé kọ́ pa nǹkan rẹ ìjọ́nà wọn bá ti kọ́ náà ní pé kó fi di nǹkan múlẹ̀ torí pé kí ni wà nígbà ohun wúkúrú ti dáa ìwé ìjọ́nà wọn bá wò gẹ̀gẹ̀ láwùjọ àbújọ wájú ẹ̀ báyìí so ọwọ́ lọ́dọ̀ wájú ọlọ́mọba náà ibẹ̀ náà ló ti pa nǹkan rẹ̀ ibẹ̀ náà ló ti ti kan múlẹ̀ tó ti wà tọ́lọ́wọ́ bá ti kọ́ síbẹ̀ sọ ìjọba ti wá bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ òun náà ni ọ máa jẹ́ wípé ọlọ́run ọba yọ máa ní kọ́ máa tẹ̀lé lórí jẹ́ pé ọlọ́ni máa àtọ́ọ̀bà nínú sí ìkàkùn àdẹ́wò kò ní tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ áwùn lórí ilẹ̀ ẹlẹ́ wà láti àǹfíṣìṣì àbí kí àdánwò kan ṣẹlẹ̀ sọ́dọ̀ ẹ̀dì kọ̀ọ̀kan ní jẹ́nẹ́rà ní àbí individual ilá fi kìtà wà nínú ìwé kan ó ti wà ní lọ́wọ́ ìmọ̀ fún ó wà ní kíkọ sílẹ̀ ní annabra àkáwọ̀ ọlọ́wọ́ tó dáa alọ́wọ́ ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض sọ́ọ̀mọ̀ ní ojú ọlọ́wọ́ bá máa jí bẹ́ ń sẹ́mà àti lẹ́ẹ̀lẹ̀ ìlà dáríkà fi kìtà àdìyí gbogbo kí ní padà yẹnyẹ méjèèjì pàtàyàyà ó ti wà ní kíkọ sílẹ̀ tọ́lọ́wọ́ bá ń kọ́ sílẹ̀ tó látara bẹ́ẹ̀ wà ń dáwó ogun ìsìnká lọ́wọ́ ni máa fún ìsì ogun lọ́dọ̀ ọlọ́wọ́ bá ti ọlọ́wọ́ bá ti ṣètò gbogbo ẹ̀ síbẹ̀ ìfẹ́ tó náà ni a máa fi bá tẹ̀síìrì náà wọn So, ayah 40, olóògbé ti أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومما نرينك بعض الذين عندهم أو نتوفينك فإنها عليك البلاغ فإنما عليك أولم يروا أنا نأتي الأرض ننقصها من والله يحكم لا معقب إذا بظلم وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب وإما نرينك بعض الذي نعدهم ọlọ́wọ́ bá fẹ́ sàlàyé fún wọn mo dẹ̀ pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá mẹ́lúwà mọ̀sánmà òun náà ni ọlọ́wọ́ bá fẹ́ bá wí òun lọ́wọ́ bá ń dojú ọ̀rọ̀ kọ tí ọlọ́wọ́ bá tẹ̀ ń sọ fánàbí òun náà ní pé ìwọ ànábì mọ́kànjú torí pé ọlọ́run ọba àti kàlẹ́yìn nípa wípé ọlọ́run ọba ó jẹ́ kí ànábì ọmọ mà wípé òun nítòun òun máa ń lọ lára àwọn tí wọ́n bá ti jẹ́ pé wọ́n jẹ́ kèfèrí ọlọ́rin fa àmìnáìtù lílẹ̀ dínínà káfàrù tún ma àpọ̀tù ọlọ́rin àwọn akẹ̀kẹ̀ mo máa ń lọ́ wọn lára gan lẹ́yìn ìgbà tí wọ́n lọ́ wọn lára yìí màá tẹ̀tẹ̀ wá fìyà jẹ wọn ìlọ́lára yìí ó lè má kọjá ìlọ́lára tí wọ́n bá ti túbá àbí wọ́n bá ti fi òṣèlú ọlọ́run ọba lè má padà fún un ìyàjẹ́ wọn mọ́ ọlọ́ọ̀bá wa ń sọ fún àrẹ́bí ọmọ sàtìsànà èyí tó jẹ́ pé àwọn a jẹ́dù ààtì náà àwa náà máa kọ́ ṣe ànábì nípa àlámà nìyí ọlọ́ọ̀bẹ jọba nìyí ṣe lọ́kànjú nípa wípé àwọn ọlọ́wọ́ bá ti ṣàdéhùn fún àwọn tí wọ́n jẹ́ kéfì kọ́lọ́wọ́ mú fi àjẹ wọn kọ̀tẹ́ tí ọmọ kọ́lọ́wọ́ fi àjẹ yìí tẹ́nìká bá ń sàbúrú láwùjọ bọ́yá ó ń pààyàn ní ó ń jalè ní àbò pé ta ni yóò mú òun gbogbo àwọn èèyàn náà lọ́mọ́ mú padà mú ẹni bẹ́ẹ̀ gbogbo ní ó mú kò kí kò sí ìṣòro bẹ́ẹ̀ náà gbogbo àwọn tó bá jẹ́ kéèkì tí wọ́n ń bẹ̀sẹ̀ ọlọ́run ọba rú tí wọ́n ń ṣàbùsí tí wọ́n ń tàwọn èèyàn jẹ kò sí èméjì ń bẹ́ ọlọ́run kan lọ́mọ lára ni ọlọ́run ọba ń bọ̀ wá nù wọn ṣùgbọ́n ìṣe tí àwọn ọmọ èèyàn ni pé kí ẹ̀ bá rí bí wọ́n jalè nìkan níbi tí èèyàn wá gbé mẹ́ èèyàn mẹ́jọ lé kó lè yàn jáde lójú ẹsẹ̀ <laughs> kí wọ́n jí pé lébi rẹ̀ lórí gbogbo yẹn tó pé kò ní bẹ́ẹ̀ ra ọmọ èèyàn bí kí èèyàn ti rí kí ní ẹ̀ mú lẹ́ẹ̀kan náà onímọ̀ sọ fún ìkà àwọn àmẹ́bí ọlọ́rọ̀ rẹ̀ ní fásitì àwọn náà nígbà náà bá ń fún wá ṣe àwọn aláàbọ̀ bụ àyàwó tí yọ́ ti rẹ̀ tẹ̀pẹ̀ yọ́ pẹ̀pọ̀ jẹ́ ń gbé ìdílé ẹ̀rẹ́ yẹn mẹ́fọ́n jẹ́ pé ojú ẹ̀ẹ̀kẹ̀ náà ní kí ìdájọ́ ti máa wáyé lọ́jọ́ pé tí ìdájọ́ bá ń lọ́wọ́ ọmọ èèyàn ọmọ èèyàn máa ń sábà kan olúlọ́gbẹ́ ní ìwò lẹ́kàn ní ẹ̀ẹ̀kan náà ni ó ṣe bí ní o òun ni ọ máa fi ìyàjẹ́ ní tèbi rẹ̀ wọ́n wá kọ́ ọ̀tá jẹ́ mùsùlùmí ọlọ́nkọ́ wa ní sùúrù tá a bá rí ẹnìkan tí ò gba Islam tó tún wá ń fúnlẹ̀ mọ́ wa nínú Islam títún ń bí wa lọ́wọ́ nínú Islam adọ́fún wa wípé kéèyàn máa ṣe ìṣẹ́bílé èyí tó jẹ́ ti gbé yẹn ọmọ ẹ̀dá ẹnìkan yẹn rí gbé lágbájá báyìí ọlọ́run bá wa tẹ́bìrì ẹ̀sìn ti parẹ́ pé a gbọ́dọ̀ dánwó ẹ̀wò ìṣẹ́gbílé jẹ́nẹ́rà òun ni pé gbogbo ẹjọ́ bá jẹ́ kéèkì ọlọ́run bá wa pa wọ́n mu àdìsọ báyìí ṣùgbọ́n lágbájá báyìí ọlọ́run bá wa pa mu ẹ̀sìn ọ̀fẹ́ ká sọ bẹ́ẹ̀ ìyẹn ló ti jẹ́ ìgbésà bá rẹ́ ó ń wà sí ọ̀dà lórí ẹ̀sìn ó dẹ̀ ní wọ́n lára pé á ẹlẹ́yìn náà ààrẹ rẹ̀ pé wọ́n láwọn bá pánu ilẹ̀ ẹgbàmọ́sọ náà ni pé ìwọ̀ ọlọ́run bá fọ̀nà mọ́ ilẹ̀ ẹgbàmọ́sọ náà ni pé ọlọ́run bá wà ilé ẹgbẹ́ ẹ̀ padà ó lè máa ṣàdúrà bá wọn jẹ́ jẹ́ àwọn kèfèrí máa ṣà àwọn tí kúkú wọn tó ń gbé a máa jàbá àwọn ọlọ́ba àfọ̀nàmà wọn ọlọ́ba àfọ̀nàmà wọn fàyí dáhùn láyé alamú gẹ́gẹ́ wọn ọmọ ní tí ọlọ́pàá bẹ́ẹ̀ òun náà ti jẹ́ pé ọlọ́run bá ń sọ fún ànábì nínú ááyà yìí ní pé tí wọ́n bá ń pọ̀ sí lórí ìkọjá àlà wọn tí wọ́n bá ń pọ̀ sí lórí ìgbẹ́kẹ̀gbẹ̀ ní wọn gbẹ́gbẹ́ ọlọ́run ó fi àjẹ́ ìwọ òdídì kan wá sọpọ́nà pé ìwọ ọlọ́n tètè bá ń fi àjẹ́ wọ́n ní sí ìwọ mùsùlùmí ò fi ṣe kéde sí mùsùlùmí sí mùsùlùmí òun náà ni àti fún wọn rẹ̀ so ọlọ́wọ́ bá tọ́lá ọlọ́run ní wà ìgbìmà ìwúnyẹ àwọn láti máa ń pé àṣẹ̀mtíyà ni lẹ́yìn ìṣẹ̀mtíyà àmà rí máa nígbà míì máa yẹ lọ́dọ̀ àwọn àfáàwà wọ́n pè ní àzáídà pẹ̀lẹ̀ pé àwọn àfáàwà tó wá pé ìbùsùn nínú kùránì òun náà náà wà bẹ́ẹ̀ a ń já rẹ̀ àìrí mọ́ tí rọ̀ ha bá ti kó ní rọ̀ ha sọ tó bá di ọ̀dọ́rí gan yóò di àrọ́ ní àìrí mọ́ tó bá fẹ́ di afọ àlà yóò di àrọ́ yóò di kí ni ọ lùrù òun lọ́wọ́ àmẹ́gbẹ́ kí ni ọ lòrì yánáka sọ tó jẹ́ pé àfẹ́ àlékún kankan fún gbogbo bẹ̀yẹ ní máa jẹ́ ni pé wàhíì lóríkà wàhí iná lóríkà fẹ́gbé ìyẹn ó ti pa nǹkan tí ó yẹ kí ó wà ní tó jẹ́ yá ó yẹ kí ó fi máa parí ṣùgbọ́n bá ti ká òkú ìdíjí gbé so owó tó dá yá yẹn padà ń ti jẹ́ gẹ́gẹ́ bí àwọn náà ti rí so àwọn afáwọn àwọn wá sọ̀rọ̀ fún wa wọ́n eh, rọ̀há tó wà níbi rọ̀há àti albasoriya ni rọ̀há albasoriya rọ̀há péjẹ́ ìròrí nǹkan pẹ̀lú ojú ó yàtọ̀ sí rọ̀há alkọ̀lìyà èèyàn gba nǹkan wọlé rírí lójú ni ọlọ́wọ́ bá ń sọ níbi yìí tó bá rẹ̀ jẹ́ pé èyí tó bá jẹ́ rírí lójú òun ni wọ́n bá ń sọ yọ́ ma jẹ́ wípé owu tó bá ala tó di àrọ́ òun ọ máa ní máa fún ìlú méjì ṣùgbọ́n ìjọba jẹ́ kọ́ọ̀lù kí yá òun ní máa ní máa fún ìlú mẹ́ta ló jẹ́ pé inú máa rí ọjọ́ba pé fi a máa sọ adáwó àwọn àfà wọn mú lọ sí màfún ìlú mẹ́ta ìdásọ́rọ́ nígbàtí méjèèjì bá di àrọ́ wa àlámà nígbàtí méjèèjì di kí ni àrọ́ wa àlámà so eléyìn tó bá jẹ́ rọ̀ àtọ́jẹ́ rẹ̀ jẹ́ níbi lómi ọwá ní wà ní níta àdáyà ìwà ìgbéǹdì náà tó wá jẹ́ pé rọ̀rá àti èyí tó jẹ́ pé mọ̀kúrú kan pé ní mọ́ ní rọ̀ àìsù ìdẹ̀ǹdà tó jẹ́ pé rọ̀rá tójú tẹ́lẹ̀ ọlọ sí kan nígbà tí ó ti àmì dà bá àárọ̀ tó wà ní ìtawà sọ́là wà ní tó lọ́kàrà bẹ́ẹ̀ òun náà ní wípé rọ̀há ilé rọ̀há títí ní ọrọ̀ èèyàn fi ojú ní nǹkan òun náà mú wà ìmá lórí yánúnàkà bá tọ́jọ́ ìmá lórí yánúnàkà bá tọ́jọ́ lẹ́bí ìgbàlẹ̀ àwọn ọlọ́run tí yorùbá náṣà tá a bá yé kó ojú rí ó wà àwọn ọlọ́run tá a bá yé kó ojú rí báadọ̀ lẹ́bí na ìlú díẹ̀ nínú nǹkan tá a promise àwọn tí wọ́n jẹ́ àwọn tètè yìí tó bá wù á ní jẹ́ kó ojú rí àwọn nàtàwà pàyánìyànká tó bá yẹ kí àwọn ọlọ́run ọba àbá àṣìpọ́ àbá àjẹ́kọ́ ojú rí díẹ̀ nínú kàtà promise àwọn akèbèrú àbá àṣìpọ̀ àwọn ànẹ́bì tàbápọ̀ ní nígbéjì ni ọ káàjẹ́kọ́ ọjọ́jí ni ọ káàjẹ́kọ́ ojú rí kankan bẹ̀ Ìjọba ìwádìí o lè mọ́ bojú rí kankan bẹ̀ ọ̀rọ̀ ìjọba ìfẹ́ tó bojú ó wò lérí gbogbo ẹ̀ òṣèlú kó orí gbogbo dáadẹ́ bí ṣe àwọn tèbèrí lójú rẹ̀ náà lọ́bẹ́ káàkiri ó lérí gbogbo ẹ̀ ẹ̀lú fi jẹ́ pé àwọn àfáà wọn ni ọlọ́run bá tàánú àmì ó jẹ́ kó rí díẹ̀ nínú rẹ̀ kọ́mílà ayùfà àríkọ́ àdé ìdúnìyà kó tó fi lé ayé yìí lẹ̀ ọlọ́run jẹ́ kó ní díẹ̀ nínú lára díẹ̀ torí ìgbà tí wọ́n lánàá ní jáde kúrò ní maka tí wọ́n lè lọ sí ọlọ́run ọba jọ ilé àwọn òní sí àjẹ wọn nígbà sọ nígbàtà mẹ́bí wà láàrin wà níbi wà bọ́ sí Mẹdínà ọlọ́run bá fi àjẹ wọn ọlọ́run bá jẹ ọ̀dá sí wọn èyí tó jẹ́ ibé wọ́n bẹ̀rẹ̀ sí jẹ egun lẹ́lẹ̀ egun ẹran tó ti wà lẹ́lẹ̀ òní oúnjẹ òkú ẹran wọ́n jẹ awọ ẹran tí wọ́n ti fi ń tókò náà lórí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ tó ti bẹ́ẹ̀ náà èdè pa wọn lébi gbé gan-an tí tó ń rèé sí ń ibi débi pa wọ́n dé àtà tí wọ́n fi wá gbé ìrẹ̀kẹ́ kọlọ báwọn bá nà fi nímọ̀ sí náà kọ báwọn bẹ̀lọ́ kọlọ bá mú aláhùnmọ̀ sí fún angẹ́lẹ̀ àdáàrà iná mọ̀mọ̀ tọ́wọ́wẹ́ ìwọ̀n náà bá wa sí ìyà ikú bẹ́ẹ̀ ọdún mọ̀mọ̀ nǹkan ló ń kaná lẹ́nu nínú lẹ́yìn wọn àgbà náà ní ọjọ́ ogun bádìrù ọlọ́rin ká nílé ogun ní ìjà tó wọn ọlọ́run bá bẹ́ẹ̀ fi jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn àtètè yìí bẹ́ẹ̀ náà ni fátìmù maka ọlọ́run bá sọ̀rọ̀ nígbà gbogbo àwọn àjẹbẹ rí fánàtì àlẹ́ nìtútù àgbẹ̀ lẹ́yìn fátìmù maka à ń tẹ̀lé gásíwátìmù náà ọlọ́dún ránà ní lọ́wọ́ láti borí ma bẹ́ẹ̀nàrà àìmọye ìrànlọ́wọ́ òun náà lọ́jẹ́ ìgbẹ́lẹ́gbẹ́ ó wá fà nàbí àìmọye ìrànlọ́wọ́ lọ́jẹ́ ìgbẹ́lẹ́gbẹ́ wípé ó wá fà nàbí tó lọ́kàrà bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ti díẹ̀ ànábì ní inú ìṣẹ̀ ní ànábì ọlọ́run ọba ti díẹ̀ ìrànlọ́wọ́ àìmọye ọlọ́run òfin àrẹ́bí ẹ̀bá rí búdá àwọn gáláwọ̀ ti islamu mọ́ ìgbà gáláwọ̀ ti islamu mọ́ wọ́n ogun rí ìjà oríṣiríṣi ogun ni ètò lágbára jù ní ogun ti mùsẹ́lá mẹ́tìlú kàdá gáfàtò yàmáà ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó kọ́kọ́ sọ bá nìrí pé ó wù lè kán mi lójú ìwọ náà má sì kàn jí bọ́ bá wù mí máa jí orí díẹ̀ nínú nǹkan tí mo fẹ́ fi fún ó promise wọn tí mo fẹ́ jẹ wọ́n níyà pẹ̀lú ẹ̀ tó bá ń fẹ́ wù mí máa pẹ́ owó ànẹ́bì ìbádẹ́gbà wọn ànẹ́bì ó ní rí kankan nínú ẹ̀ lẹ́nu jẹ́ bí àwọn tá ń ṣe gáwà pẹ̀lẹ́ káwò wípé ẹnìkan ó fa múkẹ́ ẹ̀sì dandan lágbọ́dọ̀ rí wípé nǹkan abúrúṣẹlẹ̀ sí ara nǹkan ànílá káàmà sọ ọlọ́jọ́ àbúrúṣẹ́ ti nù ọlọ́run kún fún ọ̀nà mọ́ bó bá wọlọ́run ọlọ́run ìjẹ́yí àjòjú wa bó wá wọlọ́run àdìsí títán ọlọ́run mọ́lúgbé sí ní ọ̀run ó tó jẹ́ ẹni tó jẹ́ pé yọ wà jẹ́ nílẹ̀ lómi jẹ́ pé àwọn ànábí ọlọ́run lè ráìtì ìṣúná ọlọ́run ọba ló ṣe àlámà ìrìn wọn ààrẹ ànábí ọlọ́run tó jẹ́ wípé ó ní sọ́kẹ́ẹ̀tì kàníyàn lójú ayé ẹ̀sìn ọ̀dájọ́ kẹ́kẹ́ náà fó ní sọ́kẹ́ẹ̀tì lórí ẹni ànábí ti sùkú wa ó ní sọ́kẹ́ẹ̀tì yàáyàn nínú òjìṣẹ́ ayé tó ń gẹ ẹgbẹ́ ọmọ kó ń ṣe kí yan òun láṣe yọrí ayáyá àwọn ọlọ́pàá wọn rẹ́bà jẹ́ bí wọ́n rí bí wọ́n ti pa àwọn kèfèrí yẹn rẹ́ ní ayá wọ́n dàbí sẹ́mi lẹ́yìn àwọn kèfèrí yẹn ara títí di ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run ọba ní sí wa tó jẹ́ wípé ìgbà tí wọ́n tó lọ tán tí wọ́n tọ́lọ́n tó pa wọ́n bẹ́ẹ̀ látọwọ́ àwọn tí wọ́n jíṣẹ́ tí wọ́n pa wọ́n àbọ́lọ́run ẹgbẹ́ pa wọ́n lọ́lọ́run ọba tó fi tẹ́ wọn hàn ata ìsá bọ́nà maria tọ́lọ́wọ́ bá gbé lọ sánmà ìgbà tí ń bẹ láyé gan-an kò láti yọ ní lórí iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbé lọ́wọ́ ìgbà tó tó kúta ọ̀nà ìpínlẹ̀ iṣẹ́ rẹ̀ tó àkàtì sọ ó jẹ́ pé àwọn iṣẹ́ àwọn ànábí ọlọ́run oríṣiríṣi ọlọ́run ọba ọlọ́sọ pé a máa ran àwọn òṣìṣẹ́ wa lànà ìṣòro àwọn tó ti jẹ́ àwọn òṣìṣẹ́ wa a ràn lọ́wọ́ àtàwọn a lọ́wọ́ ṣùgbọ́n ìrànlọ́wọ́ yìí ó lè wá lójú ayé èèyàn ẹbí ṣe dáwà tí ń pe àwọn ọ̀nà tó rán ọba iṣẹ́ tó wá jẹ́ lójú ayé látọwọ́ mi iṣẹ́ yẹn tẹ̀ ní ó lè má gbà lójú ayé rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ọ̀dọ́bá lọ gán ọ̀rọ̀ ọmọ òṣèlú ní kọ́kọ́ gbà eléyàn wà ní kéèyàn dáadáa wà dúró kí ọlọ́run ní ti ṣe ọlọ́run ọba náà nítorí gbé kí ni òfẹ́ kò yí yẹn tó pọ̀ àbójú ní yẹn tó pọ̀ tẹ́tẹ́lẹ̀ ọwárẹ̀ yẹn kékeré ọwárẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọmọ ara wọn tó ọba ti láti yẹn tó dá iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba gẹ́gẹ́ ní mojú tó ó ti mọ bí ó ti yẹn tó ẹ̀ àmẹ́yà àwọn àfáà jẹ́ wípé ẹnìyàn mú ń kọ wọn nígbà tó ń bẹ láyé ìgbà tí wọ́n tó kú tẹ́ ló kọ wọn tó kàkà dìbò gbáyé ara ètò àtọ̀dọ̀ ọlọ́run ìrùn náà fi so ọlọ́run bá sọ fáwọn ẹbí ìpè náà kanjú wọn náà sọ bá wà láyé má máa kanjú lórí gbogbo nǹkan pátá a fi hàn wa ànábì díẹ̀ nínú nǹkan tá a tàbí àbí kó jẹ́ wípé àpà ìwọ ànábì náà ní sí gàgà ọ́ ṣùgbọ́n dáadáa ní kó jẹ́ pé táwọn kèfèé bí ọ̀bá kú lórí gàgà wọn ṣe káfíà lórí ìwọ ànábì orin àlùbàlá kó oríṣẹ́ pẹ̀lú ìlú ní bàrágùn ẹ́túnmọ̀ sí ẹ̀sùnmọ̀ márùn òun náà ni pé orí kó oríṣẹ́ fún àwọn èèyàn ìjẹ́ pé káwọn ànábí ọlọ́wọ́n bá ń jíṣẹ́ oríṣẹ́ wọn káwọn ànábí ọlọ́wọ́n bá ń jíṣẹ́ ìbájọ́ ọlọ́wọ́n bá jíṣẹ́ tán ó sọ báwọn sọ̀rọ̀ àbá àlàáhùn mọ̀ṣẹ̀ àádìí lè àmì bàmàlá ìwọ̀n ọlọ́run máa tẹ̀rí ní pé mo tó kí ni ó mo jíṣẹ́ fún mi sọ̀nẹ́bí ti jẹ́ rẹ̀ complete torí pé àlàáfí mẹ́tẹ̀ rẹ̀ ni tó túmọ̀ sí ni pé dandan dandan ni fún àwọn ànábí ọlọ́run ìwọ̀n jíṣẹ́ ṣùgbọ́n dandan kọ́ ni fọ́lọ́run kó jẹ́ kí ọlọ́run gbogbo àwọn èèyàn tó bá wà lọ́dọ̀ àwọn ànábí fún wọn gbà Allah kai jaka la ta ni mana abad walakin Allah ya ni ma yasha ẹ̀rọ ni mo fẹ́ fọ́nà mẹ́lẹ̀ lẹ́gbẹ̀ kò ní ṣe ó ti sẹ́gun bẹ́ẹ̀ náà yà ni mo fẹ́ kò fi àjẹlé kò ní ṣe ó ti sẹ́gun yọ́lá ara àwọn àdójú ọlọ́ni kí wọ́n jẹ́ kí ni ọ̀rọ̀ ìwọ̀n òṣìṣẹ́ ẹ̀rọ jẹ́ pé àlá tó wà mẹ́rin ẹni pé dáadáa ni fún àwọn àdójú ọlọ́run wọn gbọ́dọ̀ máa jẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́ni wá alẹ́ ìrìn àìsàn Sunday. Ọlọ́run ní káwà ohun kúérì, àìsíṣàbò ń tẹ́ ká bí wọ́n léèrè tí wọ́n ṣe. Bọ́yá fi àjẹ wọ́n torí ẹ̀ ní o, bọ́yá foríjì wọ́n torí ẹ̀ ní o, wá àlẹ́ iná ní ìsáà. Dáadáa ní fún wa, àìsíṣàbò ká bí wọ́n léèrè tí wọ́n bá ṣe. Ọlọ́ọ̀ba ìwà kéde tẹ́wọ́n ọba bá sọ nǹkan nínú wọ́n ni ọlọ́wọ́ bá kátàbà alànàfì ní àrọ̀ ọlọ́run ni sọ nǹkan ni máa sọ nǹkan nínú fún ara rẹ̀ tó jẹ́ pé àlá sọ fún ara pé èmi máa ṣe bẹ́ẹ̀ bíbà lọ́nà wá ṣàdéhùn ìtọ́rọ̀ yẹn pé mo ṣàdéhùn o wípé àwọn ṣèṣè rí tí wọ́n bá kúrò lórí nǹkan tí wọ́n ń ṣe èmi ọlọ́run ló bi wọ́n léèrè nǹkan tí wọ́n ṣe yẹn bíbi wọ́n léèrè òun náà ní ibi àjẹ wọn lórí nǹkan tí wọ́n ń ṣe sísan wọn lẹ́sàn lórí nǹkan tí wọ́n ń ṣe òun náà ní ìtumọ̀ ìgbè wọn léèrè. Aya ìṣe àtàǹfààní mẹ́rin. alákọ̀ọ́kọ́ dá sàǹfàní wípé ká máa bá dáwà lọ àlèkìtì rọrùn lè dáwà nìdúrì tààrọ fún bí àdábìlì kùfà ká máa bá dáwà lọ èyí ọmọ máa retí wípé ẹni ọba ti gba dáwà ká máa retí bí ọgbọ́n àbìyàjẹ́ máa bá lọ́jẹ́ ẹni o ẹni gba ara ń tàà ṣàǹfààní nínú ayà yìí ọ̀rọ̀ lára ń tàà ṣàǹfààní nínú ayà yìí náà ní pé òjíṣẹ́ kọ́ ló ń dìsáìdì fún náà ọlọ́run ló ń dìsáìdì fún nínú òjíṣẹ́ orí tó bá wù mí máa di orí tó bá wù mí mo lè mọ́jọ lé kí ní ọ mo lè mọ́jọ fún orí ó fi jẹ́ ìmúlẹ̀ wípé lórí gbogbo ayé ẹnìkan ò lè dáìdì ọlọ́run ara ìjọba ní ọjẹ́ màláìkà ni ànẹ́bí ọlọ́run ni olùsílọ́run kan ni kò lè dáìdì ọlọ́run lẹ́wà gbàrá ariwí pé iṣẹ́ kájíṣẹ́ òlọ́lọ́run gbé láwọn ànẹ́bí ọlọ́run lọ́wọ́ iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ní kí ni ó tẹ̀sí ní kò lè sáà kí wọ́n jíṣẹ́ jíṣẹ́ ìdẹ́ni tẹ̀tẹ̀ ní fún ọmọ ọmọ sọ inú ayà iná àjọ ọlọ́run ọba ní sàlérù ní pé táwọn kèfèrí ọ̀bá kúrò lórí ìṣe kèfèrí wọn òun ọlọ́run bó bí wọlé ètò àjẹmọ̀ nípa pé kó fi àjẹ wọn òun náà lọ́nà ọba sọ nílẹ̀ eléyìí tí máa ayà 40 ní sọ́tọ̀ ráàdì gẹ́gẹ́ bí ó ti ràn ọlọ́run sọ ayà 41 أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها Ọlọ́run bá tí ọlá rí gan, ó fẹ́ sọ́rọ̀ ìsún wọn nípa àwọn nǹkan tó mọ́ ọlọ́run bá mú wá nípa àwọn ètò wọn lọ́wọ́ bá fẹ́ sàlàyé fún wọn abala àkọ́kọ́ tí a lè fi wò òun náà ni ọlọ́wọ́ bá jẹ́ kí àyà ìyàn wá wípé àwọn kèfèrí torí pé àwọn àgbàrà àwọn kèfèrí lọ́wọ́ bá ń rí pa àlọ́ bá sọ ìyẹn máa túmọ̀ rọ̀ èyí tó jẹ́ ti kọ̀lùbíyà awàlàmùyà alàmù olùmọ̀ àtúmọ̀ sí ṣé wọ́n mọ̀ ní ẹgbà tọ̀rọ̀ fún wọn ṣé wọ́n ò rí ní àtúnlẹ̀ tí ó gbé ṣe ṣé wọ́n ò rí tí wọ́n ò fi mà wọ́n ó ní wọ́n tún wá mọ̀ sọ àná àwọn ọlọ́run ọba náà tilẹ̀ áwùdọ̀ ilẹ̀ ẹlẹ́yẹn àwọn àfáà lọ gbé ìtumọ̀ lẹ́ni pé alẹ́ áńdọ̀ ilẹ̀ ẹlẹ́jì pẹ ní kàwọ́ àwọn ẹkẹfẹ́ rí àwọn ọlọ́run ọba náà sílẹ̀ áńdọ̀ àwọn ọlọ́run ọba àwọn ilẹ̀ ẹlẹ́yẹ àti ń tọrẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí náà sílẹ̀ áńdọ̀ àti ilẹ̀ ẹlẹ́yẹ àfi ń tọrẹ ó ń kúrò lọ́wọ́ àwọn ẹ̀kẹ̀ẹ̀kẹ̀ yìí ọwá ń bọ́ sí ọwọ́ àwọn mùsùlùmí na ń kúsù ha ní àtẹ̀họ́ ọ̀bìnà ọlọ́run ní ilẹ̀ ẹlẹ́ẹ̀ẹ́ àwa ń dín ikú à ń dín ikú à ń dín ikú ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ à ń gbé lẹ́gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ gbàgbé ìgbàlọ́ wọn ni àwọn tètè ní mẹ́kà àwọn tètè rí yìí àwọn ni wọ́n nílẹ̀ mẹ́kà ilẹ̀ Màdínà tètè rí lórí ànábì ohun ìsìláàmù bíbẹ̀rẹ̀ omi ìgbé gbogbo ibi tí ìsìláàmù ni nígbàtí ìsìláàmù bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì ojú inú inú yàrá àdíjánàbí wà lọ inú ilé ànábì ìsìláàmù yẹ wá ní ọwọ́ àǹtàn díẹ̀díẹ̀ ó kúrò nínú sínú àwọn ilé nínú kíní ọ̀rọ̀ nínú ilé àwọn èèyàn tí wọ́n ń bẹ ní mẹ́kà wọ́n bọ́ síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lábùkàdì Islam tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ sókè ìsìláàmù padà kẹ́yìn lórí títì ẹ̀rọ òwú lábùkàdì ìsìláàmù lè gíní ọ tó ti ń lọ sókè ìsìláàmù padà kẹ́yìn àwọn tó wà lágbàáyé ní òlejọ́ ibé nọ́mbà mùsùlùmí ní nígbà kan báyìí tí ó tún wá mú nọ́mbà ní wà kí nọ́mbà yẹn wá kéré sí ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìdí wọn rí ni wípé láàmùdá lọ sí èèyàn pọ̀ bẹ́ẹ̀ sí ni láìpàdé ìsìlámù ti bẹ̀rẹ̀ ó lékún sí kò dínkù ìrẹ̀lẹ̀ sí pọ̀ islam pọ̀ sí islam ìbẹ́ ẹ̀dí bẹ̀rẹ̀ nínú yàrá kan péré ọ̀rọ̀ yẹn àwọn kèbèrè òwò ní tí ẹ bá tó dodo yóò ti bá nù àgbẹ̀ ìjọba yẹn mú wá tí wọ́n pè lẹ́sìn àmì ìjọba yẹn mú wá tí wọ́n pè lẹ́sìn àwọn kèbèrè náà ìjọba tó ń bọ́ mú ẹ̀sìn náà òòtà tí wọ́n ń sìn ẹ̀sìn wọ́n ẹwọ ya àwọn tí ń fi òsà láyé nígbàrá rẹ̀ nídìde káwà fi wé àwọn tí ń fi òsà láyé lónìí mélòó náà wọ́n ń dín kù sí wọ́n ń dín kù sí àwọn tí ń fi òsà wọ́n ń dín kù sí sọ̀yẹ́ ló fi jẹ́ wípé gbogbo àwọn tó gbé ìjọkan wá tí wọ́n pè lọ́lọ́run tí wọ́n bá ti gbé wá táwọn èèyàn gbà lọ́wọ́ wọn ìgbà tí wọ́n bá ẹgbẹ́ tí ó bá ṣe báyìí gbogbo rẹ̀ ó ti parun àwọn tí ó kú bẹ́ẹ̀ wọ́n tó nǹkan mọ́ tó wọ́n tó nǹkan ara wọn bá ní ó kú bẹ́ẹ̀ gbogbo àwọn tó fẹ́ sí gẹ́gan ni àwọn ṣíyà ni ni àwọn kọ̀wárì bí gbogbo ẹ wọ́n bẹ̀rẹ̀ tí àrámà wọ́n fọ́ lágbára tó ló tàbà bẹ́ẹ̀ òun náà ní wípé ẹ̀sìn wá ní ìsìláàmù ó ń lọ òkè sí sọ ìyẹn jẹ́jẹ́ wọ́n sọ pé ìsìláàmù lọ́rílẹ̀ àgbáyé gẹ́gẹ́ wọ́n tún máa pè ní basket lórí religion ìyẹn náà ní wípé ẹ̀sìn tí ń dàgbàsókè yìí dídàgbàsókè rẹ̀ sí pé kí ni o tó sì yá òun náà ní kí ni o òun náà ní ìsìnà ọdún ti bẹ̀rẹ̀ yẹn wọ́n tún lé ànàbí kúrò ẹgbẹ́ ìsáàmù òdìkú bẹ́gbẹ́ náà ní kó maka odidi Màdínà ọlọ́wọ́ wákà bá mẹ́rin odidi Màdínà gbogbo àwọn tí ó gba ẹ̀sìn ní maka pàtàkì wọ́n kúrò ní Mẹ́kà nítorí ẹ̀sìn wọ́n gba Mẹ́dínà wọn ọ̀rọ̀ ọmọ ẹni jáde kó bẹ̀ ní Mẹ́kà ó mú lọ sí Mẹ́dínà àwọn tó wà ní ah, o ààlẹ́fọmọ wálẹ̀ o nǹkan tó mú wá ọlọ́run sí ọlọ́run o lọ sí Màdínà wọ́n wá dé Màdínà àrẹ́bì ti kọ́kọ́ rán bishop lọ láti lọ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti ń ta ìsìláàmù dáadáa ní Màdínà àrẹ́bì wá dé Màdínà ìsìláàmù bẹ̀ fásitì gẹ́ gbogbo lẹ́kọ̀ọ̀kan òtílé ti ìsìláàmù àwọn ọmọ ìlú Màdínà wá ti lu ìsìláàmù àwọn ìyàwó títí bẹ́ẹ̀ náà nínú wọn náà àwọn náà tó gba ìsìláàmù wọ́n kúrò yẹ̀wú tí wọ́n àwọn kan kúrò nínú wọn àdìdẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àgbàgbé mùsùlùmí kan wá lọ sí yẹ̀wúdí máa àwọn yẹ̀wúdí ní ń kúrò nínú yẹ̀wúdíyà wọ́n ti dí ní ọ̀rọ̀ wọ́n ti dí sọ̀rọ̀ bí ìsìláàmù ti ń gbàgbàlagbà sókè ìlú ọlọ́wọ́ bá wá ní káàdẹ̀ bí òfin bẹ̀rẹ̀ ti máa gba ilẹ̀ lọ́wọ́ wọn àmẹ́bìsí wọn lé jáde mọ́kà tí wọ́n ti lé jáde olúpàá wá kọ́ntúrò rẹ̀ gbogbo ẹgbẹ̀gbẹ́ maka ọdún wá kọ̀ntú rẹ̀ bára títú kó lórílẹ̀ ayé tán àrẹ́bì ti lọ gbé ogun báwọn ará àwọn ará fashion wọ́n ti ń gbógun lọ bá àrẹ́bì tún kó gbogbo ààyè yẹ tó tó wá padà wá tó wá ní gbogbo ilẹ̀ áfíríkà ìpátá

ṣèdí òjú sí ti ní ẹlọ oná làwọn ẹgbẹ́ ṣe ara lè fi hù lọ́gbẹ́ ẹjọ́ ara tọ́pọ̀ oníjà fẹ́ ń gbáfẹ́ ṣe ara lọ ẹ̀ta wọ́n ẹgbẹ́ ṣe ara lè fi hù tọ́ díẹ̀ díẹ̀ yìí fún ẹ̀dá bá wù ibi kan ló lọ́kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà àwọn kan wọ́n gbà wọlé wọ́n lè gbọ́n lọ kóòtù wọ́n wí ní wọn tó wọ́n lè lóbi ìlànà ara mọ́ kan bíẹ̀ lọ kóòtù wọn òtún ní wí ní kò tó ṣe náà àwọn kan láàrẹ́ tí wọ́n ti ta kò fẹ́ wí ní wọn ọdún ajẹ́ nǹkan tó pé ó wá sí ti jù ní pé ìlú tó jẹ́ wípé ó wà jù ní yí lọ wọ́n ti gbà wọlé àwọn ní ọgọ́gọ́ gbà wọlé ẹjọ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó sílẹ̀ ẹni tó àwọn ọkùnrin alágbòkè láti lè bá tí ìbá mọ́ ní ojú inú yóò lè máa gbé ah ìsìláàmù yìí òdodo ni àwọn adájẹ́ tèbè bí ẹgbẹ́ mùsùlùmí kí wọ́n lọ wo dáadáa tó wò islam tó wò islam tí wọ́n wá wò ó pé bọ́lá ti tú àti rí gbogbo ìdáhùn ìpè lẹ́sìn gbogbo ìdáhùn ìpè lọ́wọ́

àwọn ọmọ náà bá ń bá rí òun náà ni àwọn tó jẹ́ àwọn mùsùlùmí ọlọ́ni àwọn tilẹ̀ fún àwọn mùsùlùmí àwọn ń dílẹ̀ ẹlẹ́yẹ kúrò lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àtẹ̀rọ ọ̀fẹ́ tó ẹ̀ńdẹ́gbẹ́ àwọn èèyàn ti ní àgbáyé wọ́n ti bẹ̀rẹ̀ mú wọn lọ́gbà dájú wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọba ilẹ̀ róòmù tọ́rọ jẹ́lọ ọba nìyí ọba paris tọ́rọ jẹ́lọ ọba nìyí pé òun bọ̀ wá tọ́gbẹ́ ọba ọba lọ́wọ́ sọ ẹgbọ́ bẹ́ẹ̀ tí ọgbọ́ mọ́ wà máa nẹ́bí ìwé ìpínlẹ̀ ọ̀rọ̀lẹ́rìn gbogbo àwọn tó pèrà ọlọ́nàbí ọlọ́run ọlọ́run tó nìṣe gbogbo wọn tó lọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ááyà yìí ọlọ́nà àwọn afáràn sọ fún wa wípé àdéhùn tọ́lọ́run ti fánàbí tó ṣe fún Islam ní bá mùsùlùmí ọlọ́run bá ní ìfẹ́ ọ̀yẹ́ ẹlẹ́sí mú tẹ̀sí

tọ́ òfin èmèjì mẹ́ mùsùlùmí náà ọ ń dá agbára bí kí o agbára ìsìláàmù náà gbogbo ayé látòkè tó délẹ̀ gbogbo ojú nígbà tó bá ń òun náà Mariam olúmọ̀ sọ̀kalẹ̀ ó wà àwọn tó ní àti jésù ti kú òye wa ní kọ́lọ̀ tó bá tọ́ wọn sọ́nà tó lọ́tọ̀ wa bẹ́ẹ̀ wọn náà ní pé àdìsí tó kù múlẹ̀ yìí tí ó sì méjì lẹ̀ nígbà tí wọ́n bá ń tí wọn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ onáà ní sá ló máa yá wọn dìbò tí wọ́n tó lẹ́bàá wọn bẹ́ẹ̀ nígbà tí ìsìlámù bá wá borí dáyáyá ọlọ́dún wá ti gbé ọlọ́wọ́ ìjọba máa mú àwọn èèyàn kí lọ ìjọba máa mú àwọn mùsùlùmí náà kó lórílẹ̀ díẹ̀díẹ̀ yóò wà yẹ pé àwọn jẹ́ wà padà kú

ṣẹ̀kọ́nà bí lẹ́tọ̀ fún ayé yorùbá ayé gbogbo dàmdà ẹgbẹ́ ń dáàmù ọdún dáàmù ọdún ọdún lẹ́tọ̀ ìsìláàmù yóò rúrù wọ gẹ́yẹ́rẹ́ tí ó sì lè jùlẹ̀ gbogbo mẹ́ta so ara ayé àti ìdílé ẹ̀gbọ́lẹ̀ òun náà nù ọlọ́run ní pé tí àwọn tòkè ní àwọn ọlọ́run ọba àwọn fún àwọn musulmi ní ilẹ̀ ẹlẹ̀ àndílẹ̀ n'ọwa púpọ̀ lọ́wọ́ àwọn die díẹ̀ díẹ̀ ní àtẹ̀rọ léketí léketí die die die die ọba Ọlọ́run àwọn tó rò pé àwọn làwọn ń ṣe báyìí àwọn kan wà lórílẹ̀ ayé lónìí nígbà àwọn làwọn ń dájọ́ àwọn tó ń dájọ́ gbogbo olùkọ́ kan òní wọ́n gbogbo kan wọ́n ara ń dájọ́ àwọn kan wọ́n ọlọ́run ọba ní dájọ́ tó wù táwọn ẹ̀dá rẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run ọba ní ilé ẹjọ́ bá wù tóbi lórí ayé yóò yẹpẹ ẹjọ́ bá wù yóò fún ẹjọ́ bá wù ní nǹkan yóò tọ̀ pẹ̀lú omi ọlọ́run ní rìn àwọn kan lọ́wọ́ ọlọ́run ní ti sọ káwọn kan kó fi fún òbí rẹ ni. ọlọ́run ọba ni ọba olùborí láàmú akíba ní kúkúmìtì ọlọ́run ọba lọ́ba olùborí onídájọ́ onídájọ́ lọ́gbọ̀n bá mi ní ọlọ́dájọ́ tọ́tù mọ́kà òun náà lọ bá olùdájọ́ tí ń ṣe gbogbo ẹ̀ pàtàyányà kálọ̀mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bàbá láàmọ́ àtìbà láàmọ́ àtìbà lè kúkú nìyí tí wọ́n bá ní kí wọ́n ń pè ní mọ̀ àtìbù ó wà lẹ́bí yàtà akọ́bú fi làgẹ́ ìrìntì àwòkọ́ òyàbù bàyìnbùtínú hú áòlùsọ̀ ìhùhù sọ ìtumọ̀ rẹ̀ náà ní pé gáfẹ́ ní mo ákìlù tí mo bá sọ̀rọ̀ kan ní ìsìn tí wọ́n ní kẹ́nìkan wá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ òun ni tí mo lo mo ákìlù tí mo bá ṣiṣẹ́ kan tán tí wọ́n ní kẹ́nìkan wá wo iṣẹ́ tí mo ṣe kọ́ wá sọ nípa akẹ́ tí mo ṣe onígbèrè kí ni ọ mo ákìlù onígbèrè ọmọlẹ́wọ̀n mọ̀hákìbù so tẹ́lẹ̀ ẹbá wá débẹ̀ nǹkan méjì ni mọ̀hákìbù wọn fi ìmá ayùbùtíláhú wà ìmá ayùsọ̀fìfọ̀ inú fọ́jọ́ wípé inú yóò dá adẹ́kọ̀ọ́ni ó méjì correction àti ọ́nà ìsọ àwọn àdúgbò Lọ́dọ̀ ọ̀rọ̀ ọba láàmù akíta ní fúkìlì ẹnìkan ọ̀lẹ́ jáde pọ́nà ọmọ ọmọ ìṣẹ̀dájọ́ kẹ́nìkan wá jáde pólókù díẹ̀. Ẹjọ́ ìgbọ́gbọ́ ẹgbẹ́ ìdájọ́ ẹ̀ ó jẹ́ kó ṣe náà lóde ìrìn. Ọ̀ ìdájọ́ yẹn o. Láàmù akíta ní fúkìlì. Èyí sọ ọlọ́run, ọlọ́run kọ́ lè ìrẹ́nìfẹ́ kò jẹ́jẹ́ tó wà láyé tí ò ní kínú àmẹ́jì gẹ́gẹ́ ńgbà tó wà láyé ọlọ́run ọba yóò àkọ́bà àgbàdọ́bà jẹ́ wọ́n kọ̀ rẹ̀ jẹ́ ìgbé eléyìí ọdún pẹ̀lú bí máa ọlọ́wọ́ bá ń kọ̀ rẹ̀ jà níbi báyìí bá mú ìdájọ́ kan wá ọlọ́wọ́ bá lè tọ́jọ́ ìgbé yọ kọ̀ọ̀kan ìjọba kọ wọ́n tún sún yẹ̀wò ìjẹni ẹ bá kọ wọ́n yẹ̀wò tó ìjẹni ẹ bá kọ wọ́n máa yẹ̀wò tí ó sí èdè jù mẹ́ ṣùgbọ́n kúrò ní lẹ́gbẹ̀rẹ́ bá ní kúrò ní rẹ̀ láàmú àkíbà ló kù ìdájọ́ lọ́wọ́ ní ọkùnrin àní ìdálẹ́ ní ìgbẹ̀rẹ́ ìgbẹ̀rẹ́ ìgbẹ̀rẹ́ lọ́wọ́ àwọn ọmọ mẹ́ta àti bíbá kan jẹ ẹnu rẹ̀ yà lásán àti bíbá dára láàmú lásán lókùn tọ́wọ́ bá ní láàmọ́ àkìbá ọlọ́ni ìdájọ́ tọ́lọ́mọ bá bá ń dájọ́ láàmọ́ àkìbá lè fúnkùnrin yìí kò sí ẹni tí ó wà lẹ́yìn tí ó wà kéjì ìdájọ́ náà àti tí ó bá ìdájọ́ náà jẹ́ nígbẹ́ pé láàárọ̀ dàbí kókùnrin ẹnìkan ò lè jẹ́ ìdájọ́ náà wà láàdáa sí àlékọ̀dọ̀ yẹn fún orí ìdájọ́ ọlọ́wọ́ bá sọ́dù ẹni kankan ò lè wá kọ́lọ̀fẹ́ ní padà àbúfẹ́ tún ṣe àbúfẹ́ bàjẹ́ ìsìnkú náà Ọlọ́wọ́ bá yọ ló ṣèdájọ́ wípé ìsìláàmù ni ó borí. Ọlọ́run gbèdàjọ́ mẹ́rin. Ó bẹ̀ fọ́ àwọn tètè rí tó mẹ́rin ayé lójú tí ọ̀pá fún wọn lóṣù ìjọba ẹgbẹ́ ìsìláàmù ní ọgbọ̀n lẹ́nu ọdún mẹ́jọ ara kò tí wọ́n lè ronú àwọn ń dá àmọ́ wọn wà láà ẹ̀sìn yóò ti borí ẹ̀sìn yóò ti borí ẹ̀sìn yóò ti borí gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń ké lọ ẹ̀ náà gbogbo agbára wọn lílẹ̀ ní padà sí gbogbo ọgbọ́n wọn láti àbá lówó lọ́wọ́ ní padà lórí ìgbésí wọn nẹ gbogbo owó wọn lórí bí ìsìláàmù ti ní lọ òkè owó yìí wọ́n ti wá náà tẹ́ wọ́n ti náà wọ ẹ̀dẹ̀ wọ́n tún rájú mọ́ gbogbo yìí wọn táwọn náà ní ó sì jẹ pẹrẹ gbogbo ayé mọ̀ àwọn eléyìí àwọn ni wọ́n kàn dá gbogbo òlú àwọn gẹ́gẹ́ lọ́wọ́ àti àìsí gbogbo wàhálà àdúkọ̀ kan wọ́n gẹ́gẹ́ kí lójú sí wọn àwọn náà tún ní fọ̀kànlọ́rẹ̀ gbogbo fọ̀kànlọ́rẹ̀ náà ti rí ó dìbẹ̀ nǹkan wọn tójú wọn lépa ìsìláàmù káàkiri ọlọ́run ọba ló ti dájọ́ pé ìsìláàmù yóò dáa

Ma kú eré èèyàn ìmá béèrè nǹkan lọ́wọ́ èèyàn ọ̀rọ̀mọ̀ bá yára ní ìmá bí léèrè gan ó dẹ̀ sí àyà lẹ́sìn alẹ́ lórí ọlọ́run bá yára lé torí pé kí ní ó àwọn àpáàdì kékeré dọ́là bá fi tẹ́bá gbẹ́jọ́ lọ nìkan tẹ́bá gbẹ́jọ́ lé nìkan àwọn ọmọ nípa kàdá ti pé a ní ti tọ́ a ní pé káwọn ẹlẹ́rìí ọmọ wa fún ọwá tẹ̀ ẹ̀yà àwọn onílù ọmọ eléyìí nítorí jẹ́ pé lọ́nà tí wọ́n bí ẹjọ́ lè lọ bí kẹta ọdún mẹ́rin ọgbọ́dọ̀ mọ́ra jọ rẹ̀ tí wọ́n bá gbọ́ ní alákọ̀ọ́kọ́ wọ́n ní pé àwọn ọmọ gbọ́ rẹ̀ ni ó gbé wò ní pàṣì lọ́dọ̀ ọlọ́run ọba lọba tó ṣe kí ni òun ní gbogbo ẹjọ́ lọ́dọ̀ tó gbọ́dọ̀ fi ní yára

gbogbo ní ẹgbẹ́ mi láti ìjọba ààrẹ kẹfà rẹ̀ yóò pa mẹ́jọ àdáàdìmọ̀ yóò pa mẹ́jọ àdìmọ̀ mẹ́rẹ́bá pa mẹ́jọ àdáàdìmọ̀ yọ láàrín pa mẹ́jọ àdáàdìmọ̀ òjú kẹta bẹ́jọ bá ti wà náà ní láti kí lọ láti dà kẹfà lẹ́nìkan pààyàn wọn lẹ́nìkan wà lọ́jẹ́ wípé ìjọ tí ń ṣènáwó ìyàwó fọ́mọ rẹ̀ ìjọ náà lọ́jọ́ ẹ̀wọ́ ojú ẹ̀wọ́ tó ń tọ́lọ́jọ́ agbó

lóye fún wọn bẹ́ẹ̀tì tó nǹkan máa parọ́ fọ́mìnà fọ́mìnà ní kékeré lò tí ò ní lè mọ̀ so ètò ọlọ́wọ́n bá ní ọba bẹ́ẹ̀ pé ọjà mi láti ṣe ìṣirò láti mú nǹkan ṣe tí lọ́wọ́ bẹ́ẹ̀ mú ṣe báyìí ọjà ní ìrànà kọ́lá bẹ́ẹ̀ bí Islam lọ́wọ́ ọlọ́bẹ̀ kó borí ọlọ́bẹ̀ bí Islam lọ́wọ́ ọlọ́bẹ̀ kó borí ọlọ́wọ́ bẹ́ẹ̀ sí ìyàjà wọn yẹn ìtẹ̀jú ọlọ́wọ́ gbogbo ìyàjò ìtẹ̀jú ọlọ́wọ́ bí ń tẹ̀lé yìí èyàn máa dúró bá ìjọ tó tó lẹ́kù tó gbogbo àwọn tó lẹ́kù ta lọ́mọ fún lọ́jọ́ kan náà sí ó lọ àmì ẹgbẹ́ bẹ́ẹ̀ nìkan náà wọ́n wà tó wọn ti fẹ́ wọ́n mú ọmọ ẹgbẹ́ lẹ́kù tó lù sẹ́ni ó ní sá ìṣẹ́ lọ́ fẹ́ mú ìyànjọ́ ìjẹ̀mọ́ wò pé ọgbọ́n wò ló fẹ́ fi mú ẹjẹ́ kí ni wọ́n tiẹ̀ láàrin ọdún kan ọdún méjì ọdún mẹ́ta sí káfí lè wo pé ọ̀nà owó lágbà wọlé sí làwọn lọ́wọ́ èdè bẹ́ẹ̀ lọ́ọ̀dọ̀ ọdún èèyàn pẹ̀lú gbogbo tó lọ́tara bẹ́ẹ̀ òun náà ní wípé ọlọ́wọ́ bá oúnjẹ kó yẹ wa wípé òun lùsẹ̀ ní òun bẹ́ẹ̀ náà ní pé àwọn àfáà wa áyà yìí náà ìtumọ̀ kan wà tó túmọ̀ ń túmọ̀ rẹ̀ tó jẹ́ wípé àletúmọ̀ rẹ̀ ní general nù ṣùgbọ́n ìtumọ̀ ká túmọ̀ ẹ̀yàn ìtumọ̀ rẹ̀ tó wọ́n gbà wọn túmọ̀ náà wà lọ́dọ̀ àwọn tí wọ́n ṣáájú lọ àwa jẹ́jẹ́ náà ní ọ̀rọ̀ àwọn tìbìrì lọ́wọ́ àtẹ̀yìn bá mi na àwa náà ayà iná àti òṣìṣẹ́ ìgbọ́ àtìmọ̀ mi àwa lọ yára ọlọ́ni gbogbo àwọn ìpínlẹ̀ láyé sáwọn náà máa wọ́n báwọ̀ ọlọ́run ọba àkúsò ààbẹ̀ àtẹ́lọ́fìlà tí sọ ọlọ́gbà mẹ́bẹ́yẹ́ tó bá ti yá ní yóò jẹ́ ìgbà tí ayé ti fẹ́ parẹ́ nù ẹ̀gbọ́n àfáàtọ́ta lẹ́tí náà ní pé ọlọ́wọ́n àmọ́ máwọn ẹni eré kúrò lẹ́yọ kọ̀ọ̀kan ẹni eré yọ́wọ́ mọ́ kúrò ní kí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀bí òní ti fúra mẹ́rin gé àwọn ẹni eré kúrò lẹ́yọ ẹni ibú ní gbalẹ́ ayé ṣáyíká fẹ́ parẹ́ yóò fi máa bàjẹ́ yóò máa bàjẹ́ yóò máa bàjẹ́ yóò máa bàjẹ́ àti lọ sí ákìlù sí ni ẹrù ẹ pé a ti ń wá ilẹ̀lẹ̀ àti dínkù àwọn táwọn ń lọ́pẹ̀ níbi àwọn ẹni ire àwọn onímọ̀ àwọn tó jẹ́ ìdára a máa gbà wọn kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀ káà náà máa wòye tá a bá ti ń kékeré ní ọ tá a bá ti ń nílò àlàámọ̀ rẹ̀ ẹgbẹ́ ọlọ́run ọba lọba ti máa dájọ́ lórí gbogbo nǹkan ìdájọ́ ọlọ́run èrò tó sọ pé kẹ́nìkan tó wá lẹ́yìn ẹ̀kọ́ tó mọ̀ dájọ́ mìíràn wọ́n láwọn òṣèré orí kí láǹfààní tẹ́ra sí nínú ààyà yìí òun náà ní jẹ́ àrílẹ̀ ìgbé ìrànlọ́wọ́ ọlọ́mọba lórí ẹ̀sìn òun ló lẹ́sìn rẹ̀ olóòrùn ọ̀ràn lọ́wọ́ òun lòun ó sì ogun orí àti ìbẹ̀ ìpè ẹ̀sìn ní o ọlọ́run ọba ló mọ́ lọ́wọ́ ọlọ́run ọba ló ẹ̀sìn ní ogun níbẹ̀ náà láti wá rí pé díẹ̀ díẹ̀ lẹ́sìn ló máa borí níbi àtẹ̀rọ ọ̀fìn kí tí ìsìn díẹ̀ díẹ̀ yóò máa gbégi ní ọ ṣàdọ́dúdú ṣàkọ́dúdú ní ìsìlá sọ tí ó dìbí pé láti gálábà ìsìláàmù ó máa ra máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sọ àwọn akẹsẹ̀rí ìrìndúnà ní sí ìlú rọwọ́

lòdẹ̀ sí láàkùnkùn máa bá dá òkúrò wọn kò sí ìdájọ́ pẹ̀lú ìdílò lẹ́yìn ìdájọ́ ọlọ́run káàrí kẹmẹ́rẹ́kù dájọ́ bá lẹ́yìn ìdájọ́ ọlọ́run ojú òṣèlú ẹ̀rí náà sọ látara bẹ́ẹ̀ òun náà ní pé kí a mọ̀ sí ọlọ́run máa wá ní àárín jẹ́ pé ó máa ń yára tó bá fẹ́ bí àjẹ èèyàn ìrìn jẹ́ ẹgbẹ́ máa ṣe kí ó máa ń lọ́yàn lára ṣùgbọ́n ibi ajẹ́ rẹ̀ ìyàrá ìfì àjẹ́ rẹ̀ ìfẹ́ lẹ́sìn rẹ̀ ní ara ní tí ó bá fẹ́ gẹ̀gẹ̀ ní lẹ́sìn yọ yàrá fún tọ́rẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí náà lẹ́sìn yọ yàrá fún tó látara bẹ́ẹ̀ òun náà nìyí wọ́n kárí àìfún wọn وَقَدْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا Ọlọ́run ọba pẹ̀lú àrígá ó fẹ́ sàlàyé fún wa nínú ááyà yìí èyí tí ó wà níwájú wa ní ááyà 42 ó fẹ́ sọ fún wa nípa wípé àwọn tèbèrè gbogbo ọ̀nà ni wọ́n máa ń tíráì tẹ́sí ọlọ́run ọmọ mọ̀ jùlọ sókè síwájú àwọn tó ṣáájú lọ ni àlẹ́dínà ní kọ́bìnì yìí àwọn tó ti wà bí fọ́ àwọn kèfèrí Mẹ́kà kọ̀dì Mẹ́kà náà Ah, gbogbo ọgbẹ́ ni wọ́n ti dákẹ́ sí ọmọ lọ́sọ́kù agbègbè ní mẹ́ka gbogbo ọgbẹ́ ni wọ́n dá kẹ́sí ọmọ jẹ́gí ni ọmọ lọ́sọ́kù nínú sílù lèbíà agbègbè ní mẹ́ka ní gbogbo wáyé láàrin wa láàrin ونتربص به ريب المنون wọ́n bẹ̀rẹ̀ àdíkẹ́kùn rẹ̀ bí rọ̀ gbogbo ọgbọ́n ni wọ́n dá gbogbo ète òun ni wọ́n dá kẹ́sì ọgbọ́gbà lẹ́gbí ni ó kọ́ mọ́ bá àkẹ́kí ni ó kọ́ mọ́ bá ní òkè torí ẹ̀ wọ́n máa fa àlébù kàrẹ́bì ẹ̀rẹ̀ ni ó kọrinkọrin ni ó kíníkẹrin ni ó tó gbogbo àdẹ́yìn òbí nígbà bàbá ẹni tí olórí wọn kan olórí lákan máa fẹ́ gbà nínú wa ó tún lọ bá ń lé tó wọ́n bá gbà kẹfẹ́ wà tẹ́lẹ̀ ní alẹ́mọ̀gẹ́lẹ́gbẹ́ di gbogbo ọ̀nà òun ni wọ́n já àwọn alẹ́gbẹ́lọ́ gbogbo ẹ̀nà bá gbà báyìí wọ́n mọ̀ sí àjẹ́ ni contribution gbogbo ẹ̀nà bá gbà wọ́n sí àjẹ́ wọ́n bẹ̀rẹ̀ alẹ́gbẹ́lọ́ bá gbà wọ́n mọ̀ wọ́n sí

ọlọ́run sọ máa pé àwọn ìṣègbèrè àlẹ́bí náà ní nǹkan àtúnṣáájú lọ́dún fáwọn àdẹ́bẹ́ ọlọ́run ọba àìpé ọgbẹ́ ni wọ́n dá tí ó ṣe rèjì mẹ́ wọ́n dá ọgbọ́n gan láti ẹgbẹ́ kẹ́sìn ọlọ́run ọba mọ́ba lọ sókè yẹlò jẹ́gbẹ́ láwùjọ dáwà iná ẹ̀sìn ọlọ́run nìkan ni pọ́blẹ́mù dá ní láwùjọ ẹlọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ lórí ayé tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sìn kí ni pọ́blẹ́mù tó wà láyé wọ́n ní ẹ̀sìn ni problem tó wà láyé wọ́n máa ẹ̀sìn wọn ni problem wọ́n ní ẹ̀sìn Islam lọ́dẹ̀ lọ́wọ́ fún un gbogbo tó kù yẹ ẹ̀sìn kọ́ làwọn ti ní bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ ìgbẹ́ bá ìgbẹ́ bá ní pé wà káwọn ní ẹjẹ́ alábì gan káyẹ̀ gan kí wọ́n wọ́n ọkùnrin àtọkùnrin ọmọ bára wọn ṣe wọ́n lè dúpẹ́ ẹwábì kan fún alẹ́gbẹ̀ẹ́ mi nǹkan pé ń jàre so Islam nìkan ní ọjọ́ kí ni ó ní ọ̀fà ìgbà ìgbà ọ̀tọ̀báwọn láàrin ẹ̀fún àrígbé ẹ̀sìn ìgbẹ́ jẹ́ nìkan òun ni gírí òun ni ṣẹ́ẹ̀tì fún wọn òun ni wàhálà òun ni dààmú fáwọn èèyàn lórílẹ̀ ayé lónìí bí a yọ pẹ̀lú gbẹ̀rún mọ́ tẹ̀lúgbà wọn lọ́rọ̀ gbà wọn tọ́ra lé ṣòkòtò rẹ̀ à tòrí àwọn ẹ̀rẹ́ tó fọ́wọ́ bà wọ́n gẹ̀gbẹ̀ ní ṣòkòtò bẹ́ ó ti jẹ́ ká bá àwọn ọmọ ọgbẹ́ yóò máa lè fi pé àwọn náà wá ń dé gbogbo ẹ̀jẹ̀ ni wọ́n jẹ́ gbogbo ọgbẹ́ ẹni tó ní gbogbo èdè wọn wà nílá ìlàyé àtẹ̀rẹ̀ ìrìnà tààlójú owó dé tètè lọ́lọ́mọ̀ tààlójú owó dé tètè ẹ̀rí ọ̀dẹ́ gbogbo èdè yẹn ọlọ́run ló ti kọ́ lẹ̀ sínú ìwé èké tẹ́ǹtà nínú oòrùn kò dẹ̀ ní bọ́ débì kankan ibi tí ó parí sí ibi tí ti yòrò dàbí gbogbo èdè yẹn pátá yẹn yẹn lè là ta ló kọ́ọ̀lẹ̀ ta ló mọ̀ bí sí orí ó ti wá ọmọ ẹbí ó dédé ọmọ tí wọ́n ti fẹ́ máa jọ fún ọfẹ́ ìlú èsì yẹn ọ̀nà tí wọ́n pèsè yẹn gbà gbogbo pèsè yẹn ó ti jẹ́ fọ́nà ọlọ́mọ ìgbàlọ́mọ so ẹgbẹ́ ọ̀rẹ́ olóbẹ̀ lójú fẹ́sì rẹ̀ èsà mùsùlùmí èsà àwọn lè mọ́ pèsè yìí mùsùlùmí lè mọ́ pèsè yìí kó sùn lọ mẹ́rin wọ́n lè àwọn mùsùlùmí jẹ́ wọ́n ti wà nínú àwọn ni wọ́n wà ìsúlọ́mbà wọ́n lọ́ti sùn lọ́jọ́ eh, bẹ́ẹ̀ni ọ̀bẹ́lá àwọn mùsùlùmí sùn lọ́jọ́ wa òbí sùn lọ́jọ́ kọ́lá àwọn òṣìṣẹ́ sí nǹkan ní wọ́n kàmọ̀ wò ní ṣùgbọ́n ọlọ́run ọba àdọ́jọ́ rí pé òun ló mójú tẹ́ sí ẹ̀ wà ní ìlà ìsìnkú gbogbo ọgbẹ́nà padà ẹlẹ́yẹ́ tó kí ni ọlọ́run ọba máa gbogbo rẹ̀ pàtàkì rẹ̀ tó lọ́kàrà bẹ́ẹ̀ ibi tí a ti máa gbóná ní àwọn àkọsílẹ̀ bẹ́ẹ̀ náà ní ọ̀nà ìkẹ́ àpọ́nà ní sọ́lá àǹfààní fọ́nà tó wù ú wọn náà kọ́nà ah. rẹ̀ fún mi náà àti ìbéèrè ìjọba ní ìbéèrè náà bàwọn ọ̀rọ̀ kan náà bọ́nà bọ́nà bọ́nà ètò àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ara mẹ́jọ pé ń torí ọ̀nà. ìjọba kún lọ fẹ́ mo fẹ́ bèèrè nípa ẹni tó bá wà ní ipò tó látàkùn owó láti fi fún ara rẹ̀ ǹjẹ́ àǹfààní wà fún tó ní gbogbo bọ́dá tó bá ti ṣe ìṣòro òru tó lè sọ wí láti fi tọ́jú ara rẹ̀. náà wọ́n ní ẹjọ́ ẹgbẹ́ ó fẹ́ tọ́jú ara rẹ̀ tó ó jẹ́ ohun gbogbo àrùn tó lè fi tọ́jú ara rẹ̀ wípé sọ lè gba owó èlò alákọ̀ọ́ ni pé kò lè gba owó èlò láti lè tọ́jú ara rẹ̀ nǹkan ń pè nígbà òwúrọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àpá wọn nǹkan tí ó bá dìjẹ́ ń pé wọ́n ní tó bá lè láì lílọ òun ni wọ́n pè ní sínú àtọ̀rọ̀ tó bá lè láì lílọ bí ojú sọ àwọn ìjọ̀rọ̀ amẹ́ríkà fẹ́ pààyàn lórí ìtàkan àbí ìrìnà tó lágbára tó ti agbára ìrìn lọ tí a bá lè ní ẹ̀jọ́ eh, ráǹtì lórí ìkankan lórí ààrẹ kan lórí ẹ̀jọ́ ráǹtì lórí rẹ̀ so láwọn kan tó gbówà fún ààrẹ ti pé àwọn kan níwà pé ààrẹ dára ló ń mú yẹn tó yẹ pé ohun ńlá tí a bá sàdọ́ àtọ́bá bẹ̀ lọ́wọ́ ní kan níwà pé tó ní tó gbólé wọ ààrẹ yẹn fún ìtàkùn ìtàkùn báyìí tọ́nà ọba dẹ̀dà ó ní àti pé kó bèèrè lọ́wọ́ àwọn èèyàn ní àlejò àtọ́jú ààrẹ yẹn láwùjọ wà dáadáa so àwọn ọ̀nà míì tó wà pẹ̀lú ẹ̀sàfáìsì nígbà ìrìnmọ́ rẹ̀ sùn àwọn fẹ́mọ̀ ṣe fún ẹ̀wọ̀n ọ̀nà míì wà rẹ̀ pé ọ̀nà abàní ibi tó tẹ̀sí pé ní ẹ̀bá ti wòye fún ẹ̀ wọ́n gbé ẹ̀ fún àwọn kẹ̀kẹ́ tí ó máa lò tó dẹ̀ wò sí ọ̀nà bí ẹ̀fún rẹ̀ gba owó náà gbà mí kí orí olówó kan náà àwọn olówó so kéèyàn sọ ìgbà tí máa wọlé olówó dẹ̀pọ̀ láyé ní ẹ̀rẹ̀ lọ́bá tí ó ti sọ tí ó dẹ̀bẹ̀ tí wọ́n dẹ̀bẹ̀ ní káàánú ó kádùá fún ọmọ sílẹ̀ tí ó dẹ̀ àwọn gbogbo èlé nítorí gbé ọkọ̀ máa kẹ́kọ̀ọ́ ń ṣẹra rẹ̀ ọ̀nà tó lè gbà láti mú tọ́jú ara rẹ̀ ọ̀pọ̀ gẹ̀rẹ̀ ní ìgbẹ̀yìn ọlọ́wọ́ pàdé ṣùgbọ́n kan